إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله واصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته موضوعنا اليوم إن شاء الله يتعلق بكيف نصوم كما نصوم كما صام النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الحمد لله الذي جعل صيام رمضان أحد أركان الإسلام العظيمة لقوله صلى الله عليه وسلم بني الإسلام على خمس وذكر به فيه وصوم رمضان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي صام وأفطر صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين lẹ́yìn gbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn ọba ilẹ̀ sọpẹ́ fún ọba tó ṣe kóhun ló dìgbà tí sì máa ń darí ìgbàgbọ́ bá ṣe wù ọba yìí ni ọba tó yẹ kó ní àsìkò tí sì máa ń mú àsìkò lọ ọba sì fẹ́ jẹ́ ọlọ ọba yìí lọba tó yẹ pé ọdá wa sáyé ohun tá a ṣe ń bẹ ó ti bá wa kọ́ kalẹ̀ àwákẹ́ǹsẹ̀ kò ń gẹ́ ohun tí wọ́n kọ́ kalẹ̀ fún wa ní ọlọ́ndàkù jẹ́ kí wọ́n dáadáa lé wa lórí ìkẹ́ àti kẹ̀kẹ́ lọ́bàá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó fẹ́ pé ó gbé ìmúdó ó sì kẹrùn bẹ́ẹ̀ sì ni ọgbà àwẹ̀ ó sì sinú ìkẹ́ àti kẹ̀kẹ́ lọ́bá níbi náà kí ọlọ́bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi fẹ́ ẹ̀kọ́ sí títí ó fi ọjọ́ ẹ̀san a kí gbogbo àwa tí ọlọ́wọ̀n bá lò ní sábàbí ìjókòó yìí pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa àgbà àwọn bàbá wa àgbà Sheikh Abdul Fattah Sheikh kọlọ̀n bàbá jẹ́kẹ́ ọlápẹ́jẹ́ kárí wọn pẹ́ àti gbogbo àwa alámòjútó láti bẹ̀rẹ̀ tó fi dópin rẹ̀ tó sì kọlọ̀n wọn bá mọ̀ wá jù wá lọ ọlọ́n bàbá jẹ́kẹ́ ọlá tí ó gbé wa kalẹ̀ láti jẹ́ pé ká fi máa rìn ìsìn ọlọ́run ọba lọ́wọ́ báyìí ọlọ́run bọba lékẹ́ ọlá gbogbo àlámọ̀rí tiwa náà ọlọ́run bó jẹ́ ọmọ àdá sí òun gbogbo ohun tó kùn díẹ̀ káàtó níbi àlámọ̀rí wa ọlọ́run bọba ṣàtúnṣe òun náà ni kaifa nasumu kama sama nabi sallallahu alaihi wasallam bó láti gba àwẹ̀ táwẹ̀ wọ́jọ ti ànábì wa muhammad sallallahu alaihi wasallam àwẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe ọlọ́run bá torí pé nígbà tí wọ́n kọ́kọ́ wà ní ìlú Mọ́kà kò sí sí àwẹ̀ Ramadan àwọn àwẹ̀ káyókáyó ní bẹ àṣùrọ̀ òun náà sì ni àwẹ̀ tí ó ń sọ Ọlọ́run bá pè lọ́rọ̀ ẹ̀yìn fún àlèwọ́mọ̀ yìí nígbà náà lẹ́yìn rẹ̀ ọ̀sáwẹ̀ tó ti jọ ìyẹn mọ́ ọdún àkọ́kọ́ tí wọ́n tó wá rí àwọn Yẹ̀wúdí tí wọ́n ń gbààwẹ̀ tó bí wọ́n pé kí ni wọ́n ń gbààwẹ̀ yìí sí wọ́n ní pé ọjọ́ náà ni ọjọ́ tọ́lọ́wọ́n bá la Musa lọ́wọ́ Fíráúnà alayhi salatu wassalam Ànábì Musa wá gba àwẹ̀ ọjọ́ yẹn shukran lillah láti fi dúpẹ́ fún Ọlọ́run bá ọba lékè ọlá ó ń sọ Ọlọ́run bá ní pé èmi gẹ́ mọ́ lẹ́tọ̀ sí yín sí Ànábì Musa jù yín lọ ó jẹ́ kánẹ́bí ò sí ọdún àkọ́kọ́ yẹn ní kódà wọ́n tú láti ẹ̀fáwọn ọmọ kéékèèké tí káwọn ní ọmọ àgbà tí ebi bá ti ń pa wọ́n kí wọ́n fún wọn ní wọ́n máa fi ṣeré sílẹ̀ jẹ́ ìhò fi sú káwọn ní olè gbà rẹ̀ wọ́n gbà tó di ọdún ẹlẹ́ẹ̀kejì ó sì ọlọ́run bá ti gba wọ́n ti sọ àwẹ̀ kalẹ̀ fún ó wá pé ọdún kejì yìí ọdún kẹta ọdún kẹrin ọdún kẹfà keje kẹjọ kẹsàn-án àti ọdún kẹwàá táàsì mọ̀ pé ọdún kọkànlá ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ló jáde kó lórí ilé ayé nínú sùn kẹta ìyẹn kó sùn kẹsàn ọdún kọkànlá yẹn ò dé bá láyé mọ́ ó jẹ́ jẹ́ pé ọdún mẹ́sàn-án gbáko ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ó fi gba àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan tàbí ká sọ pé àwẹ̀ lápapọ̀ kí là ń pè bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní pé wúwà ta'abudu billahi ta'ala ìjọsìn lọ́jọ́ fọ́lọ́n bọ́ba lékè ọlá ìtàríkì muftarat mintolo ìfàjẹrí ilẹ̀ agrobisham gbogbo ohun tí máa ń jẹ́ kéèyàn ó sínú kóńbi àwẹ̀ èyí ó gbé jùlẹ̀ láti gbà tí alifájà rí bá ti yọ ìgbà tó rọ fi wọ̀ àwọn èèyàn níbi àwẹ̀ àwọn èèyàn níbi àwẹ̀ anábíà muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ púpọ̀ lórí wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àwọn èèyàn ní ń bẹ bó ń kálùkù ti ṣe wà sí ní ìkángun rẹ̀ sí àwẹ̀ ṣe jẹ́ sí gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ó sì tó àwọn olùmọ̀ wọn ni pé aṣọ wájib Ramadan ọ̀rẹ́ yẹn lọ́jọ́ fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí balẹ̀ tó tó ní láàkáyìí kọ́ọ̀dìr tọ́lágbára àti gbà á mukim tọ́wà nílé tí ó sẹ̀rìn àjò yẹni pé tàbá rẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti jáde kó nú àwọn nǹkan tí àwọn olùmọ́tò kalẹ̀ àwọn Ramadan ní sọ́rọ̀ èèyàn fún awọ ẹni tó ṣe pé wọ́n fẹ́ gbáwẹ̀ kìí ṣe mùsùlùmí wúwà káàfẹ́ àlìkáàfẹ́ láyé sún kèfèrí bò ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run bò nígbà lọ́wọ́ rẹ̀ wọ̀lá ẹjíbà lè ìkọ̀dọ̀ ìsọ́un ìdá asìlàmà kódà tàbá rí kèfèrí tọ́wà gbà fìlàm nínú sun ṣàwàl àgbọ́dọ̀ gbé pọ̀ ọlọ́run pẹ̀tò ọmọdún tá gbà lọ ọgbọ́dọ̀ gbà ó rárá kìí sọ̀rọ̀ ẹ̀lẹ́ lórí láti lè kó gbà wẹ̀ torí pé ìgbà tó fẹ́ gbà fìlàm wọ́n sì sì mú tákàdá tuntun tí wọ́n fẹ́ máa kọ́ kalẹ̀ ṣùgbọ́n kò sí gbà fìlàm èèwọ̀ ní kò gbọ́dọ̀ gba àwẹ̀ wa tọ́ba gbà ń fi bí fara rẹ̀ ni tọ́lọ́n bàbá lékẹ́ ọlá tọ́ba fẹ́ ṣe déédéé fún yóò tún jìyà lórí àwẹ̀ tí ń gbà yẹn tọ́ba fẹ́ lò kẹ́ rẹ̀ kíkẹ́ ń fi bí fara rẹ̀ lásán ni bákan náà sọ̀gẹ́ alẹ́dẹ̀ lámúyẹ́ bulogo gbogbo ọmọdé tí ó bá ti bàlágà tí ò A ò tí dọ̀rọ̀ walakin yóò bihi rò bí ìyàwó pa á gba, pípọ̀ máa gbà kó lè bá àmọ́ ọlá ńgbọ̀ balaga, bàlágà kó lè bá àmọ́ ọlá ńgbọ̀ bá a lè máa gbààwẹ̀ Ramadan kan a le ma gbara Ramadan kan ẹyọ kan náà lókùn tí ó tọ́bá ipò ìgbà àgbàwẹ́ rẹ̀ ìgbà yẹn la wá fi sí àkó ìpalára bá ìjọsìn rẹ̀ látara bẹ́ẹ̀ àpanupọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé ọ̀rẹ́ yẹn ní fáwà mùsùlùmí ká kọ́ àwọn ọmọ wa kí wọ́n ti máa gbà Ramadan ọ̀rẹ́ yẹn ní fáwà mùsùlùmí ká fi wa kí wọ́n ti máa gbà Ramadan ká fi ni pé ọ̀rẹ́ yẹn ní fún àwọn mùsùlùmí ni kí wọ́n máa ká fi kọ́ wọn wọn tá ń pè ní ẹ̀kọ́ ó lè bá ọmọ ọlá nígbà tó yìí wọ́n bá kọ wọ́n bá máa kọ tákàdá wọn kalẹ̀ lójó jẹ́ pé ó fi jọ èèyàn lè wà lórí ṣùgbọ́n kí wọ́n kọ kalẹ̀ fún wọn níjọsìn àwọn òbí wọn ni wọ́n máa kọ kalẹ̀ fún alimari ẹni tó jẹ́ aláàárẹ̀ mọ́rọ̀dọ̀n tọ́ọ̀rí a àárẹ̀ tó ṣe pọ́kẹ̀ wá ní ẹ̀gẹ́ yọ́ lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ààrẹ yẹn tẹ́dẹ̀rú bárùgbòho ìfítẹ̀rìn irú ẹni bẹ́ẹ̀ yọ́ ma sọ́ra pé yọ́ padà àìsàn yọ́ pa wọ́n padà kó ń bí ààrẹ yọ́ wá sínú yẹn بعد برئه لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ táàrẹ rẹ̀ bá padà lọ yóò dá àwẹ̀yẹ padà torí fọ́lọ́n lọ́kẹ̀dì yẹjú eléyìn nínú àrùkọ̀ hàn pé gbogbo ẹni yóò tó bá jẹ́ aláàrẹ̀ tàbọ́ bá jẹ́ arìnrìn àjò ọlá ń fà ní kó fi àwẹ̀ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n yóò wá gbà láwọn ọjọ́ mi gbà tí rọmọdán bá kó ń ta alimọ̀jìnà a sàlàyé pé ẹni táwẹ̀ jọ ẹ̀yàn fún làbúdá yẹ fún náà àkílá ẹni ó nílà àkáyì ṣùgbọ́n tó wáyé pé ń síwí ó ti ya wèrè àtòdìrẹ̀ rẹ̀ ó kọta máa ń pè kéyìn ó jẹ́ nìkan sí pé làákàyè rẹ̀ ti yẹ̀ láàyè jùbọ̀ alẹ́ yìí sọ kìí sọ èèyàn kó gbáwẹ̀ kódà tí mẹ́ni ọ darẹ́ tí darẹ́ rẹ̀ ò jẹ́ nìkan sí ikú ní kọ̀ǹtró láàmú tọ́lọ́n bá ní pé kọ́ gbà yẹn pé tọ́ bá rí gbà ọlọ́run e bó gbé kọ́ ọlọ́run bó láti mọ̀ wọ́n tọ̀hún darẹ́ ẹni tó yẹ kó wọ mọ́sálásí ọfẹ́ kírun gbà tí ó rú kó rúkú lẹ́ẹ̀mẹ́ta gbà tí ó forí balẹ̀ ó forí balẹ̀ bí ẹ̀mẹ́je irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ń sọ̀rọ̀ ìbá ń bá sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ nọ́mà tí bá máa mọ̀ bí ilé yìí ọ̀gbádùn irú ẹni bẹ́ẹ̀ àwòyẹ sọ̀rọ̀ ẹ̀yìn fún a máa ń pè wọ́n ní alimahatu alìmọ̀ẹ̀tù la máa ń pẹ̀rú wọn àwọn tó yí pé wọ́n darẹ́ pẹ̀lú àwọn ènìyàn àwẹ́ sọ̀rọ̀ yẹn fún wọn bẹ́ẹ̀ náà ni alẹ́ àájú sáà ní sọ́ọ̀ ní sábàbí jẹ́ ẹni ọba kágara láti jẹ́ pé ọgbàwẹ̀ látara ohun tó ṣe pé ń bẹ fún always tí ò kú gẹ́gẹ́ bí alìkẹ̀dẹ̀ àgbàlagbà tó ń pé bẹ́ẹ̀ náà májẹ̀mọ́ ẹni tó jẹ́ aláwẹ̀ pé kó tó lè gbàwẹ̀ làbúdá yẹ kú ná kọ́ọ̀tìrọ̀ ọjẹ́ ni tó lágbára ìyẹn ni pé a ti rí pé wà mùsùlùmá mùsùlùmí ni àákìlà ní onílàákáyè báàlè bọ́n ọti bàlágọ̀ làbúdá yẹ kú nẹ́kọ̀ọ̀dì ìwé ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan tó lágbára àti gbà á bàbá àgbàlagbà yá àgbàlagbà tó jẹ́ mùsùlùmí tó nílàákáyè ó ti bàlágà ìwé ẹni bẹ́ẹ̀ sùmọ́kọ̀ lágbára àti gbà wọ́n ti gbé àwẹ̀ ọ̀mí wọ́n ti gbé àwẹ̀ Ramadan wọ́n ti gbé kó lọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ni alimoris aláàrẹ̀ ọlọ́gbàrà àti gbà àárẹ̀ wo ni mọ́rọ̀ tó ń lọ ayúwì jẹ pàmòkòkò àárẹ̀ tó ti pé ààrẹ kẹ́ńpẹ́ nìyàn bọ̀ bí àárẹ̀ ti ń ṣe mọ́ àárẹ̀ tó ti pé ààrẹ kẹ́ńpẹ́ ń tọ̀ bọ̀ kullukum marda illa man shafaitu gbogbo ilẹ̀ jẹ́ láàrẹ̀ ọ̀rẹ́ ni mo bá wòsàn ẹwọ́ wòsàn wádọ̀ mi tí ń wò yí sàn èyí wá àwọn ààrẹ yẹn sọ ààrẹ ti pé kó lè jẹ́ èèyàn gbá wẹ̀ èèyàn tó láti gbà nínú tọba dojú tọ́sà ti dojú àmì ọlọ́sà ò ní ráwẹ̀ àfi tó bá fẹ́ parẹ́ ṣùgbọ́n táwọn ìgbówóyá máínà ọ̀sà ni kò tí ì dojú àmì ta òun yóò máa mọ̀ kóhun sì lè gbà kódà ìlòmí ń bẹ sọ́sà bá mú gẹ́tọ́ bá dinú àwẹ̀ kò tí ì ní mọ̀dúnra rẹ̀ ṣùgbọ́n tí àbáṣà àwẹ̀ ń ta onífebi ṣeré ṣùgbọ́n látara náà ọlọ́run táwẹ̀ bá sáà dé ọlọ́run ó sì sẹ́ nírọ̀rùn fún yóò ṣe rí gbà irú ọlọ́sà àwọn ilé yọ bá rẹ̀ nílọ́po àárẹ̀ tí ń ṣe yìí irú ẹni bẹ́ẹ̀ kọ́ fáwọ̀ ẹlẹ̀ ni kí ni ọmọ wá sí yóò tọ́ ẹmọ àǹkó lè yọ mí nísìkì na ojoojúmọ́ yọ máa fún àwọn kí làwọn èèyàn jẹ oúnjẹ nìkan fáwọ̀ ọjọ́ kan oúnjẹ ìjókòó kan tó bá wù ó lè mú sáárì tó bá mú ó lè mú sí oúnjẹ tó yẹ pé yóò yọ òyìn ní ìjókòó kan bẹ́ẹ̀dì àtẹ̀wà bẹ́ẹ̀dì 120 ẹ̀wà 18 naira lápèjúwe ó sì bára bọ́ tó wọ́ta sí oúnjẹ tí ó yọ àgbàdíyà ọ̀pọ̀lọpọ̀ wata wà ń bí ìyẹn pé 80% wà ń bí bẹ́ẹ̀dì 120 ó yọ àbí ó lè yọ jù àwọn míì bẹ́ẹ̀ pé wọ́n bá jẹ 120 mẹ́ta wọ́n fẹ́ bẹ̀rẹ̀ irú wọn yẹn kọ́ là ń sọ àwọn míì sì bẹ́ẹ̀ pé wọ́n bá ti jọ 60 naira ó ti yọ sọ ló fi wáyé pé min ausoti mọ́tòkè ìmúnà àléèkọ̀ lọ́lọ́run bá wí nínú àwọn oúnjẹ tó wà ní ọ̀gbọ̀n táwọn aráàlú yìí máa ń jẹ níwọ̀n tí wọ́n sì ẹ̀rọ pé ǹkan eléyìí ó yọ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ẹni kẹfì sí bákan náà alhamil walmurida ẹni tó lóyún nú àtẹntí ń fọmọ lọ́mú ìdá ṣàpọ̀ àléhìmọ̀ sọ́ min ajil hamli awil ridaa bóyá àwẹ̀ yẹn nira fún wọn láti gbà nítorí oyún tó ní nínú tàbí nítorí ọmú tí ń fọ́mọ aóhọ́fàtà aláwàlàdé ìhèmà àbí abi wọ́n ń páyà pé oyún tó ní ìtò bá wọn gbáwẹ̀ yọ àpẹẹtì tí ti fún o oyún abẹ́ẹ̀tẹ̀ kò ń jẹ tí ọmọ tí ọmú tí ń fọmọ lọ ẹtí fún ọmọ lọ́mú lọ́wọ́ pé wọ́n yóò kó bá ìrẹ́ níbẹ̀ tó fi rọ́ ní pọ̀tàkùtì yá ní sọ́ọ̀ irú àwọn ènìyàn wọ́n fàwẹ̀ẹ́lẹ̀ wọ́n tí ohun tí ń ṣe wọ́n bá ti lọ yẹn pé oyún tó ní nígbà tó bá rọrùn fún wọn láti ṣe bẹ́ẹ̀ tí payà ti kú ìdán tí ọba rọrùn fún wọn yẹn pé condition tó wà ní pé lẹ́sì inú yín ló tí Ramadan yẹn fi wọ tó fi lọ kò lè gbà lọ́dún yìí ti ń fọmọ lọ́mú lọ́wọ́ yẹn ni pé nígbà yẹn bí oyún oṣù méjì ń pọtọ́ kí ń bì kí ń ṣe gbogbo ẹ̀ kí ń sùn kí oyún oṣù méjì oṣù kí àbọ̀ lọ́wọ́ lára rẹ̀ pàdé ìdọdún yìí ọmọ lẹ́sẹ̀ wà ní ọmọ oṣù mẹ́ta tààbọ̀ lápéjú ìdàbọ̀ oṣù mẹ́ta ní fọmọ ọlọ́mọlọ́wọ́ kò tún lè gbà tẹ́lẹ̀ yìí nígbà tí ó tún ti dé ibi tí ń bọ̀ wá ó tún ti lóyún mi lápéjú so tó ṣe pé láàmánì àfin so ilé ayé ló dojú táàfi wò gbogbo yá gbogbo àwọn kẹyẹ àárọ̀ ọmọ ni rárá o so ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Fatima ọdẹ Ọlọ́run àníhá oṣù mọ́kànlá iná ní Hassan àti Hussein gbà lọ́wọ́ ara wọn oṣù mọ́kànlá tó ìyẹn sì jẹ́ oyé nípa pé àti súnnà gan ni pé àjáyọpá tàbárẹ́ obìnrin kan tó bímọ tẹ́nísì lẹ́yìn oṣù kẹta ọba tó lóyún mi èyí ti gbogbo yọ́ dáadáa lẹ̀ kẹ̀kẹ́ àti rí àwọn tó sì bẹ́ẹ̀ lásáájú wa nínú àwọn tó jẹ́ àwọn sọ́láfò wa náà sẹ́yìn wọ́n ní pé oṣù èrí ẹ̀jẹ̀ àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ rí lẹ́yìn ẹ̀jẹ̀ ọmọ tó dá tó yẹ kí fásímọ̀ orí báyìí oyún ṣe nílé ni yẹn pé sí ẹ̀jẹ̀ kankan láàrin wọn ló fi jọjẹ́ kó mọ́kànlá ni wọ́n gbà láàrin ara wọn táwọn mi máa fi ni wọ́n tí wọ́n sì ṣe ìbejì alẹ́ ààhẹ́dẹ̀ wọn mú fàtà ẹni tó yẹ pé ń ṣe ẹ̀jẹ̀ oṣù àti ẹni tó yẹ àwọn ẹni bẹ́ẹ̀ wọn àgbọ́dọ̀ gba awẹ́ èèwọ̀ ni lásìkò tó ń ṣe àìsàn lọ́wọ́ àti nífàsì ẹ̀jẹ̀ ọmọ èèwọ̀ ni wọn gbọ́dọ̀ gbà á a bá rógbìn tó gba orú ẹ̀ pé èmi ó sì gbà ń pè mí tọ́lọ́mọ bá fẹ́ sàánú rẹ̀ ó fi bí para rẹ̀ ní tọ́lọ́mọ bá fẹ́ lo rahma fún ó fi bí para rẹ̀ tọ́lọ́mọ bá fẹ́ ṣe ádìlù fún yóò jìyà fún tó ṣe yẹ pé yàtọ̀ sí pé kò bákan náà wọ́tẹ̀kùtì yá ni máa fa àtàhùmà àwọn méjèèjì nígbà tí ihun tó wà lára wọn yìí bá kó ààwẹ̀ iye tí wọ́n já wọ́n dá padà wàlẹ̀ mú tọ́dọ̀ lè ẹni tó fi pé àgàrà dá so ìdààmú ba ìṣòro dé ba tún náàsì lọ́jẹ́ fún láti fàwẹ́lẹ̀ nítorí kọ̀ndíṣàn tó bára rẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ẹni pé ọ́stẹ́rì sínú omi ó kó sí kẹ̀ǹgà lásìkò ti ń lọ́wọ́ wọ́n bá so irú ẹni bẹ́ẹ̀ ọfà wẹ̀lẹ̀ tàbí ẹni pé ní ń jó lọ́wọ́ ní ń jó wọ́n bá lọ yọ yọ ẹni tí nǹkan yẹn ń ṣe so yíyọ yọ wàhálà yẹn ti fi àwẹ̀lẹ̀ ọwọ́ padà fàwẹ̀lẹ̀ ẹni bẹ́ẹ̀ yọ èyí tó jáyẹ yóò dá padà lẹ́yìn ìgbà tí rọmọdún àbálọ́ta alimusafir ẹni tó bá jẹ́ arìnrìn àjò níbi ọ̀rọ̀ rìn àjò ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ wọ́n fẹ́ lọ pàkó sẹ́rìn àjò ní àbí sẹ́rìn àjò náà ìrìn àjò ní àbí sẹ́rìn àjò kí lẹ́rí ìrìn àjò ní láti ọjọ́ láti mọ́níyà mo fẹ́ lọ bẹ̀rẹ̀ ìrìn àjò ní àbí èsè ìrìn àjò èsè ìrìn àjò láti dẹ́gà mo fẹ́ lọ maitu ìrìn àjò ní àbí ìrìn àjò kọ́ èsè ìrìn àjò láti maitu mo fẹ́ lọ àjá ìrìn àjò ní àbí ìrìn àjò kọ́ èsè ìrìn kìí sí bọ́nà ní ni ẹ̀ ni ó dìtàmì sí ìrìn àjò lẹ́ ń pè lọ́dọ̀ yìí àbí ni tí ẹ bá ń lo àwáyè ní lọ́dọ̀ wa ń bí yóò ìṣẹ́rìn àjò tí ẹ bá ń lọ àwáyè láti bí mo ní pé lọ́dọ̀ wa ń bí o in travel bẹ́ẹ̀ náà ibẹ̀ ẹ̀kọ́ láti bí ìsáwáyé sì ní tí gbogbo òrìn àjò yẹn tó láti mọ́níyà ju bẹ̀rẹ̀ tásọ yẹn lọ ọ̀fẹ́ tó rẹ̀ ṣùgbọ́n pàtó pé bẹ̀yìn ìṣẹ́rìn àjò mo tábàbà lè lọ́dọ̀ àwọn alò ìbàdàn àtàwátà ìsára àbàdàn gẹ̀gbẹ́ kìí sí àjò àdúgbò ládùúgbò lásán ni gbogbo bí ta bá ti pè ní ìrìn àjò láwá láǹfààní káfáwẹ̀ ẹlẹ̀ tàbá rẹ̀ ní kẹta ìpé lọ àpapọ̀ tó ìjẹ́wẹ̀ ń o àgbọ́dọ̀ ọlọ́run ló ti túlẹ̀ bẹ́ẹ̀ ẹnu pa ti kọgbáwẹ̀ wà ń ṣá àfọ̀rọ̀ tọ́bá sí wù kọjá àjọ ń sáàbù lọ pàpọ̀ èmi lè mi ọ̀fàwẹ́ ilẹ̀ ń tèmi owó mínú ẹni tẹ́ tí ń bá mi lọ òun ní wọ́n fàwẹ́ ńlẹ̀ tó wó orí bọ́lá wọn bá ti tú òun lẹ̀ bóun lè fàwẹ́ lẹ̀ ó fi lẹ̀ òun tọ́bá ti já kí ni ó ṣe yọ padà padà èmi tẹ́bi gbà kí ni ó ṣe mi ò ní kẹ́kẹ́ dá padà ọ̀jẹ́ gbèsè lọ́rùn tèmi sàwá àǹkáánà sáfàrùwò tọ́ọ̀rì àn ọba àwọn àjẹ pé ìrìnàjò tó ṣe ìrìnàjò tó fẹ́ wá lójijì ní kìí ṣe ìrìnàjò tó kọjá dá ìmọ̀ kà sáfàrì lè ọmọrọ gẹ́gẹ́ bí ọmọrọ ẹmọ pé tọ́ba ti lọ ọmọrọ sí tó lọ mí yọ ọkọ̀ àmdà tàbáwọn ìrìnàjò tí máa ń ṣe ní gbogbo àwọn elérò bàdà àwọn elérò tó di àwọn elérò ọjà tí wọn kódà àwọn olùmọ̀ míì ṣàlàyé pé tí e mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ́tò ga onímọ́tò ṣe pé iṣẹ́ rẹ̀ ni pé máa ń ná ṣòkòtò bí máa ń ná àjá ọwà ń lọ nínú àwẹ̀ ọwà lóun fẹ́ filẹ̀ torí pé tí wọ́n lọ́mọ bàbá ọlọ́run lọ́kẹ̀dẹ̀ yẹn jẹ́ pé ọmọ ń ká náà mọ̀ rí dán àwọn alàṣàfàrẹ́ àwọn alàṣàfàrẹ́ mẹ́kìrà lọ́lọ́run bá fi gbé wa èyí ìrìn àjò tó ọjẹ́ ọlọ́run ti túlẹ̀ fàhídàtún nínú ayé àmì ní ọkọ̀ ọ dáwọn yẹn padà níjọ́ tí ọba padà wá lẹ́yìn Ramadan àkáàmù sí àwọn ìdájẹ́ tí wọ́n bẹ fáwẹ̀ ru'yatul hilal awalan ìrí oṣù òun ni nǹkan àkọ́kọ́ gẹ́gẹ́ bá níbi àmọ́ sàálà pèsè ó mú èrò ìyàtẹ̀ wà àfẹ́rò èrò ìyàtẹ̀ ẹgbà àwẹ̀ fún irí oṣù ẹ̀sì sínú fún orí rẹ̀ òun ni ìdájọ́ àkọ́kọ́ pé àkọ́kọ́ gbàwẹ̀ Ramadan wọ́n rọ́sọ ni o ló fi jẹ́gbó fi wà nù ṣẹ̀ríà ló sì fi wà nù ṣe sí pé ó ń sí ọlọ́run ọba kèé gbàwẹ̀ pàdé Ramadan nínú àdámọ́ rẹ̀ ni ó sì sọ pé káwa ní ọmọ gbà ó ní ká fọjọ́ kan lé àfọjọ́ méjì àyàfẹ́ ni tọ́jọ́ yẹn bá lọ bọ́ sínú ọjọ́ tí fi ń gbàwẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwẹ̀ yìí ti ń bọ̀ wáyé nísìnyí tó ṣe pé tí ọba bọ́ sí yọmọ ìjùmọ̀ yọmọ bọ́ sí yọmọ sat ìndànà lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n lórí láwọn ilẹ̀ lábáwá tí ọba bọ́ sí yọmọ lọ́kọ̀mí yọ bọ́ sí yọmọ ìjùmọ̀ káwá sọ pé bóyá kọ̀ wá sáré lóòjọ yọmọ lọ́kọ̀mí ẹnìkẹ́ wá ń bẹ tó pé bóyá ó sì lérí ìtàkọ́ lọ́wọ́ bá yìí pé àwọn yọmọ lọ́kọ̀mí tó bá wá kí rọmọdọ́ ọdún yìí ó tó dé o ń gbà fún ọlọ́wọ́ bá yìí kí ìyàwó mi ò bímọ ní rọrùn a máa sọ patient ọlọ́run sí gbàbẹ́ lérí bẹ́ẹ̀ wá ń bẹ ńlẹ̀ fún tí gbogbo thursday tí bá ti ń dé kí rọmọdán ò tó dé o tí ló wọn máa fi gbà wẹ̀ ìbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lànẹ́bì ń sọ ìbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọgbà wẹ̀ sọ̀kò kópa lára bóun ó sì mọ̀ pé rọmọdán friday ni wọ́n bẹ̀rẹ̀ hmm. yọ gbà wẹ̀ yọmọ lọ́kọ̀ọ́lì torí ààwẹ̀ tó ti bá sáábà pé òun gbà ní ọbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ká fi àwẹ̀lẹ̀ lọ́jọ́ kan lọ́jọ́ méjì ká fi múra lẹ̀ di rọ̀mọ̀tọ́ ìwárí oṣù ìlétésù ní ó jẹ́ ká bẹ̀rẹ̀ àwẹ̀ ìlétésù yẹn wá ní onírànràn ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ lọ nígbà ìmọ̀ tó mọ̀ lọ́dọ̀ wa nígbà náà tó sì pé tàbí ti gbọ́ pé wọ́n rọ́sùn bí kan báyìí àgbèkè ní bọ́ta ni gbogbogbò àwẹ́mbẹ̀lọ́lá ó ìyá gíní gan dìde ó ìyá gíní gan dìde ó àbáwẹ̀ lọ́la ó bí ìtàmínú súnà ti fi ṣe kò sínú ni pé ẹni tó já sáájú ẹ̀sìn nínú ìlú yẹn tó bá ikú òun ló gbérú iṣẹ́ bẹ́ẹ̀ fún wa àwa máa lọ sí ní fi máa ń fà dé pé gbà ní wá ń bẹ pé àwọn ẹ̀ka kan ni wọ́n gbà àwọn ẹ̀ka kan ò ní gbà látara pé àwọn àti bá lọ́dọ̀ àwọn bàbá wa káwọn ọmọ ọjọ́ kalẹ̀ tí òbí ti ẹni bọ́jọ́ tí wọ́n ti pé wọ́n ti ẹni wulẹ̀ dáa lóhùn lórí ìtẹ́lẹ̀ àwọn ara wa náà ẹlòmí wà ń bẹ̀ pé ó lè jẹ́ irú àsìkò yìí gan-an lòun sẹ́ máa gbọ́ pé wọ́n mà kéde kí wọ́n rósùn lánàá ó náà ni pé téèyàn òbí ti lè jí lẹ́ni tó dà níyẹn pé òun ó àwẹ̀ kálífájà yóò tó yọ ọ̀làwẹ̀ ẹjọ́ yẹn túláàsì nígbàtà bá débi àkáàmù kejì ṣùgbọ́n àkáàmù ta wà ní rúúyàtọ̀lẹ̀ ìlànà rírí ìlétésù iná ìlójì ká bẹ̀rẹ̀ àwẹ̀ ìwọ́n rí ìlétésù yìí wọ́n àbá ti tó wà lẹ̀ nípa pé ìrí ìlétésù wa ká má dára ni a ṣe rí nílùú tiwa ní káfílùgbà lọ́n bá ṣe rí nílùú míì látara parí fáwọn mójú tẹ́sì ṣùgbọ́n àwọn olùmọ̀ ti bọ́ra wọn lẹ̀ ń bẹ̀ pé ká má tẹ̀lé àwọn kí nìdí torí pọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sí náà látẹ̀lera wa ń bẹ̀ náà àwọn ti máa kí zúrì lọ́wọ́ after 12 sí 12:30 lọ́dọ̀ wọn táwọn ti máa wà after 10 sí tó 11 lọ́dọ̀ ti wá ń bí àwọn ti máa kí zúrì táwọn ọgbọ́dọ̀ kí ń bí torí pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí tó lọ́dọ̀ ti wá ń bí bẹ́ẹ̀ náà wà láwọn ọjọ́ sí ní táwọn ti lẹ́tọ̀ sí kí wọ́n ṣe lọ́dọ̀ wọn táwọn lẹ́tọ̀ sí

ṣùgbọ́n ẹni tó rí oṣù yẹn kí ni ìdájọ́ ọtí ẹ̀ wọ́n ní kóhun ọgbà àwẹ̀ ń tẹ̀ torí pé mọ̀ kóhun orí ṣùgbọ́n lórí ni ò gbà á lọ́wọ́ rẹ̀ òun láǹfààní láti jẹ́ pípọ́ gbà àwẹ̀ ṣùgbọ́n kí lọ́rọ̀ tó lórí sọ nílà ó fi tó olú ìjọsìn wa ọjọ́ ọdún túláàsì náà gbọ́dọ̀ lánìyàn pàfẹ́ gbáwẹ̀ òjúbù tẹ̀sìdìtì níyà ìsómìlẹ̀ parí ìdọ́kọ̀kẹ́ tó lọ́rin lè fàjà ọ̀rẹ́ yẹn ní agbọ́dọ̀ ní àníyàn pàfẹ́ gbáwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan káàkiri ajá Muhammad sàálà sọ pé máa ń lámú yóò jì mẹ́ sí ẹ̀mù kọ́bílà lùfájírí fàlà sọ ọ̀màlẹ́ ẹni yóò tí ọ̀bẹ ti dàníyàn ààwẹ̀ síwájú tó Búdáàdù ló gbé jáde. Iná ọ̀rọ̀ náà lẹ́yìn pé máa ń lám yòbí tù síyàmù mí lẹ́yìn fàlà síyàmù àlá. Ẹni yòówù tí ò bẹ́ẹ̀ tẹ́ jẹ́ pé ẹni yòówù tí ò bẹ́ẹ̀ tẹ́ jẹ́ pé ó ti ní àníyàn kó tó sùn lálẹ́ pé á ah, ń jẹ sàárì tí ń fi gba àwẹ̀ ó tó di kó sùn lálẹ́. Bàlá síyàmù àlá ọ̀sáwẹ̀ fún ọ̀sáwẹ̀ fún àfọwà nìsáyé ló ọkàn ní ti máa ń wá o ọkà náà ní ti máa ń wá ọ̀tàlá fòdò bí ha ìdá lámìyàwòdò bí ha anìlẹ̀bí sallallahu alaihi wasallam ìfẹ́nu wí pé nà wáìtú siyama Ramadan áàmù kíníkà kíníkà lillahi ta'ala kíníkà Allahumma taqabbal minni gbogbo gbólóhùn yẹn bídí àtúnwọ́dọ́lá àlá àládálẹ̀ náà nù sí ni anùsí ni so kò sí lọ́dọ̀ ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam kò sí látọ̀dọ̀ àwọn sàábí ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam inú ọkàlà ní èyàn tí máa ń wà ló fi fa àfáwa sheikh salih al wọ́n sọ nínú ọ̀kan nù tíra àwọn pa wọn nípa àníyàn wọ́n ní pé wọ́n wá mú àpẹẹrẹ nìkan wá afọ́jú ni ọwọ́ akẹ́hùn ní haram

kò nídìí ó jẹ́ kí àbáwá Sheikh Islam bọ́ọ̀lù ti ìmìyá ó jẹ́ káwọn sàlàyé wọn mọ ọ̀rọ̀ kan wá nínú fàtàwà wọn pé ta bá rẹ́nìkan tí ikọ́ dà níyẹn sọ látò dóhọ̀ àṣírí wọn sì fẹ́ kí kọ́tọ̀ án sọ̀látò dóhì lọ́wọ́ adákọ́ ìyẹn ni pé lábáwá gbé sọ̀látò àṣírí lọ́fẹ́ wí ọwọ́ adákọ́ sọ̀látò dóhọ̀ tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹmọ̀ pé máa ń ṣẹlẹ̀ ń gbà ní tí pé yóò ti kírun zóòrì bọ̀tí yóò ti gbàgbé pé zóòrì ni látà abójú ọjọ́ ṣe rí yóò máa jọ bí ká ní dúrì láfẹ́ kí ṣùgbọ́n dà ní ọ̀tọ̀ bá dà ní ẹ̀zọ́ àṣírí wọn sì kí ṣíṣẹ́ tó ṣe lọ lọ́wọ́ ọbọ̀ gbà ní àbọ̀rọ̀ tọ̀sọ̀ lẹ́nu mọ̀lẹ́ òpin ọgbọ́n ọmọ wúyé sá sísọ látò là ń sì ìtọ́ padà kí yẹn iná ẹ̀ ni àbí èyí tó sọ lẹ́nu gẹ́gẹ́ sọ látò dúró tó dákọ̀ lẹ́nu tó jẹ́ torí pé òun ní ń sọ ohun tí ń sọ lẹ́nu ọlọ́run bó gbé rẹ̀ ṣùgbọ́n nú ọkẹ́ rẹ̀ lọ́wọ́ òun ti mọ̀ pé irun tó wù fẹ́ kí yí o ọlọ́tọ̀lá tó jẹ́ pé mahallu ha alqal ọkàn ni àníyàn máa ń wà so ọ̀sẹ́nì kankan tó yẹ pé tó bẹ́ẹ̀ ti díjọ yawmul khamis tàbí yawmul juma ìjọ tó bá yẹ pé a a máa rí ọgbọ́n lọ ra ẹtì ra díẹ̀ ẹtì ṣe gbá ẹtì lè lùbọ́ ẹtì ṣe gíní kẹ kí lẹ fẹ́ ṣe gbogbo wa náà láti òkè sáárì yọ bẹ̀rẹ̀ lójú ájì sáárì lówó ẹ̀ ohun tá à ń pè ní àníyàn kẹkàn ni ohun tá à ń pè láníyàn kẹkàn ṣùgbọ́n ẹni tó jí lóru tọ́wọ́ jẹ pé jíjí lóru rẹ̀ òun ọ̀la ní ẹgbọ́n fẹ́ fi gbà rò ó jí fún nǹkan míì ni ń sọ yẹn ni kí ẹ ẹni ó jí lóru ní ẹni ó jẹ sáárì rárá almuhim ààrí ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ àwọn sàádé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà waqtu sawm nínú àkáàmù síyàmù kẹta waqtu sawm àsìkò ogun ẹ̀ láàwẹ̀ ọlọ́run bá sọ fún alárùkán pé waqulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr thumma atimmu siyama ila al-layl ẹ máa jẹ máa mú tí tí ó fi kílẹ̀ fún yín nípa pé ẹ fi lè mọ̀ yàtọ̀ tá tó wà láàrin òwú dúdú òwú funfun àti òwú dúdú ìdàmú yẹn bá wọn sàádé wọ́n lọ gbé nǹkan dúdú òwú dúdú àti funfun ń gbé síra wọn nínú òkú pé ó dìgbà táwọn bá tó mọ̀ yàtọ̀ rẹ̀ ilẹ̀ mọ́ fún tó máa mọ̀ yàtọ̀ kó tó di fọ́lọ́run bá ṣe wá sọ mínà lè ọlọ́run ṣe wá fi kún báyìí fún pé mínà lè ni o so níbi àlìfàjẹ́ rí tó máa ti mọ̀ sí àmọ́ ilẹ̀ lẹ́yìn kẹwàá máa gbàwẹ̀ lọ láti gbà yẹn ìlàláìlì yíwá ni àwọn kan bẹ̀ tó yẹ pé wọ́n ní pé èèwọ̀ ní àgbọ́dọ̀ sínú ìlà bàádà sọ́látẹ́lẹ́ṣà àfìgbàtàbá tó kí ṣáìtì alẹ́ alẹ́ ọba dákọ̀ọ́ yẹ́lú jẹ́ pé àyà kùránì ò sí tú fúnra wa àfi ká wo ẹni tí wọ́n gbé àyà kùránì yẹn fún bóòlù òun sì tú bóòlù sì practice ẹ̀ bóòlù àwọn sàábí tán bóòlù àwọn náà sì practice ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé idha láti ibi tí òòrùn ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ láàárọ̀ òòrùn ti fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ bákan náà ọ̀sán ó ti di bó ti fẹ́ wọ̀ níbi tó tóòrùn ti fẹ́ wọ̀ yẹn àwa rí pé wọ̀gọ́rọ̀ bá ti ṣàmsú òòrùn sì ti wọ̀ ọ̀pọ̀dé ọ̀pọ̀rọ̀ sọ́ọ̀yì aláwẹ̀ ti sínú ọ̀pọ̀dé ọ̀pọ̀rọ̀ sọ́ọ̀yì mọ̀ ìyàwó olùmọ́ ní pé kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní túmọ̀ méjì lónìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ìgbà yẹn náà ní ká sínú òun ló súnmọ́ tí gbogbo wa gẹ̀ẹ́tì wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó sínú o ó sínú o ó ti sínú lọ́dọ̀ ọlọ́run wọ́n wá lọ máa wọn fàtàwákàwá lábẹ́ rẹ̀ tabarẹ́ nìkan tó wò pé mo fẹ́ gba aládájà àwọn ẹgbẹ́ mi lọ táàjọ ń gbà rẹ̀ ní gbogbo olùsẹ́ yìí ó kíyèsí pé àà ah, òní burú títí títí títí títí ó tó dásìkò ṣáì àwọn èdè òdìsí gbogbo ará àtẹ́yìn ni ó ti sínú sáà èmi ò sọ tèmi dágún mọ́kànlá alẹ́ kí n lè bá àgbà ládá tó pọ̀ dáadáa ọkẹ̀ sí ló parẹ́ lásán ohun tó lóore fún gan ni pé bó bá ti yára sínú sí èyí ó ti gbà ládá dáadáa òwe yìí ó ti kún dẹ́dẹ́ sí ó ń sọ náà lórí bẹ́ẹ̀ nǹkan tàbá débẹ̀ pé àwọn ọmọlẹ́yìn mi ò ní yẹ̀wò ní gbòbí orí nígbà tí wọ́n bá tètè sínú ìtètè sínú gẹ́gẹ́ lórí àlè ó mọ̀ yìí bẹ́ẹ̀ lórí àlè ó mọ̀ yìí wà ṣùgbọ́n gbogbo àyíwò tá àbá ètè máa sínú aburú tí yọ máa bá lè mọ̀ yìí mọ̀ fún mọ̀ ọ̀họ́ láfà rẹ̀ nìyẹn o ìyẹn pé ìdákejì ọ̀rọ̀ yẹn òun náà ní pé tá àbá ètè máa sínú bí àwẹ́ wa a pé orí òní máa jẹ́ tiwa gẹ́gẹ́ bá níbi sísọ kọ́lọ́n kojú orí ó jẹ́ tiwa ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀dájọ́ ààwẹ̀ àtàkò kájẹsàárì Nabi Muhammad òpin tí ń bẹ láàrin àwẹ̀ wa àtàwọn alólèkìtà yẹ̀wúdí àtàwọn nẹ̀sọ́rọ́ jíjẹ sàárì ní jíjẹ sàárì lòpin wọn ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ wa yàní alifam báyìí na siyami na siyami alólèkìtà akìlàkọ̀tà ìmá jẹ àwọn ìwá jẹ sàárì ló ti wá lọ́lá nìkan tó mo fẹ́ ọlọ́lá ju tàwọn aláwẹ̀ lọ èmi ò ní jẹ sàárì ń tèmi oúnjẹ tí n bá ti fi sínú náà ní fi bẹ̀rẹ̀ àwẹ̀ kò ní gbà ládá tó wà bákan náà tàbára ẹni tó wò pé bí ìgbèsè jẹ sàárì tèmi lásìkò kí àsìkò tí fi gbà ró lè long jíjẹ sàárì látàgò kan so yóò lè jẹ pé nígbà tí n bá fi máa sínú yóò máa lọ jẹ tó sẹwọn alẹ́ wákàtí yẹn pọ̀ gan-an unlike ẹni tó yẹ wọn jẹ sàárì díẹ̀ ó jẹ sàárì rẹ̀ láago márùn-ún four hours in interval ní mo fi jíjẹ́ e lọ ládàá tèmi ó kú kẹ́kẹ́ bóun ṣe ròónù ṣùgbọ́n ládàá rẹ̀ ni ó kú kẹ́kẹ́ kẹ́kẹ́ lọ́wọ́ ìgbà tí ipá bá tún wá ń lọ́ra jẹ́ sàárì níbẹ̀ ládàá tó wà fún wa ẹnu pé kíkà máa ṣiṣẹ́ ìtọ́nà ọwọ́ ọbẹ̀ yẹn gẹ́gẹ́ bó ti wọ ọbẹ̀ fáwọn ará kìlómítà 5 wọ́n fẹ́ lọ́ra jẹ́ sàárì ní o wọ́n wà ń jẹ sàárì láàárọ̀ ilé ó ti mọ́ báyìí yóò ti mọ́ báyìí wọ́n sì máa jẹ sàárì oòrùn òtí ẹ̀rìn wọ́n jẹ sàárì láàárọ̀ fáìfáì kìí sọ̀rọ̀ wọn ni wọ́n pé o tó sojú èèyàn kò báyìí ìlọ́ra jẹ sàárì náà làwọn sì kàá sí ṣùgbọ́n lè lè tó ń di ọ̀sẹ̀ ó ti kú òláwẹ̀ ó ti tó ń di ọ̀sẹ̀ ìgbà tí wọ́n gbé kalẹ̀ láwọn aago pé ìgbà tí sàárì ọmọ tí irun pípé àṣùbọ̀ máa tó táà ń rí yẹn ìgbà yẹn náà ní ká máa dá sàárì wájú ìgbà wo láwọ́ akásùbá kásì 15 minutes tàbí 20 minutes dìkú báwọn àbá ti yẹjú rẹ̀ nù ìgbà tí wọ́n sọ fún wa pé tààrí ti ìrun pípé ẹlẹ́ẹ̀kejì ní ìrun àsùbá yẹn kápé yẹn ìgbà yẹn ni tààrí ti tó táǹpé àsọ̀látù khairu minan nawm ìyẹn fáwọn tó bá gbà pẹ́lẹ́ ẹ̀kejì ní kápé gẹ́gẹ́ bó ti wà lọ́dọ̀ àwọn àfà tó jẹ́ pé méjèèjì kò síbi téèyàn sí lò èyí yóò tẹ́yìn bá ṣe ń bẹ́ ọlọ́run bọ́ sẹ́yìn lẹ́sàn torí pé ìmọ̀ tó fẹ́ làwọn àfáàfin ara wọn bẹ̀ àkókò lábẹ̀sọ̀lá alimohim àsìkò tí wọ́n gbé kalẹ̀ ká ní wọ́n bá sọ pé five ten ni sàárì sí tó five ni ká conditionally pé tapẹ́ jí lónìí tó bá tayọ̀ ṣẹ́jú márùn-ún kò sí kẹ̀kà ṣùgbọ́n kọ́ máa jójoojúmọ́ pé conditionally apẹ́ jí lónìí ṣe pé bíi di five fifteen kankan kò sí nǹkan ṣùgbọ́n kọ́ ọ̀yẹ́ kan wò ó pé wọ́n ní pé sàárì ọmọ àlọ́ ní five ten àwọn ń jẹ sàárì wá di twenty to six àwọn aládàámú ara wa o àwọn eléyìí ti kú láwẹ̀ ti Islam ó ti di àwẹ̀ fẹ́ inú tiwa anabi Muhammad sallallahu alibarakatu fi salasa ìbùkún bẹ́ẹ̀ bí nǹkan mẹ́ta kan o ìbùkún bẹ́ẹ̀ bí alìjẹmáà kíyàn máa wà kíyàn máa máa dáwà lóhun nìkan kọ́ máa wà ní jàmá gẹ́gẹ́ bí iná àdísì ní pé àjẹ̀má á tó ràmà kíyàn máa wà ní jàmá ìkẹ́ ń bẹ́ńbẹ́ àlẹ́bí ni pé báràkà ń bẹ́ẹ̀ bí kíyàn máa wà ní jàmá wọ́n sẹ́rì oúnjẹ kan là ń pè bẹ́ẹ̀ náà oúnjẹ ilẹ̀ láwọ́báwá bí ká máa sọ pé iyín àtọbẹ̀ ẹ̀gúsí lọ́dọ̀ Yorùbá ń bí bẹ́ẹ̀ ni sẹ́rì ti ṣe jẹ́ oúnjẹ kan lẹ̀ láwọ́bá pé àlùbáríkà ń bẹ́ẹ̀ bí oúnjẹ yẹn ọ̀pọ̀ bákan náà àlẹ́bí sọ pé wọ́n sàhóòrò àlùbáríkà ń bẹ́ẹ̀ sàárì jíjẹ ibi òun ta fẹ́ lò gbẹ̀ngbẹ̀ ní alẹ́bí sọ nígbà tí ó pé àṣàhó hakilatun baraka ẹ̀rí sáàrí sáàwò yẹn oúnjẹ tó ní bùkún ni o wàlá tẹ̀dà ọ̀họ̀ ẹmẹ́ ìgbé jùlẹ̀ o wàlá án yẹ jẹrà àhàdùkùn tó yà àtàmì mà kódà kó ṣe pé ẹwù pínu yín tó kún dẹ́dẹ́ kò sí oúnjẹ fẹ́ jẹ́ sáàrí kó ṣe pé omi gẹ̀ẹ́kẹ̀lẹ́mu ó tó yín ẹsẹ̀ bẹ́ẹ̀ fàyínà Allaha wa malaikatahu yusalluna ala al-mutatahhirin torí pọ́lọ́wọ́n bá táwọn màláìka máa ń sàdá àwọn àti máa ń jẹ sàárì fáwọn sí bá máa ń jẹ sàárì ìyẹn ló jẹ́jẹ́ pé sàárì táà máa ń jẹ yẹn kì í ṣe pé a bá lọ́dọ̀ àwọn bàbá wa rárá sunna fi sunna nínú sunna lọ́wọ́ bẹ́ẹ̀ nípa àwẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pàpọ̀ ní tàǹtì ti ní pé kaifa nasumu kama sama nabi sallallahu alaihi wasallam bóòlù àti fẹ́ gbáwẹ̀ gẹ́gẹ́ bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe gbà wẹ̀ inú àdìsí àwọn pé tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sáré o tó gbé sáré ní jíjẹ ìbùkún bẹ́ẹ̀ وكان من أديه صلى الله عليه وسلم تأخير السحور إلى قبيل الفجر nínú tọ́sọ́nà tààrí lọ́dọ̀ ànẹ́bì ní pé tí ó bá jẹ sàárì ní máa ń jẹ sàárì rẹ̀ nígbà tó bá kún díẹ̀ tàlífàjà pé anẹ́sì ti zayd kílẹ̀ zayd bóò ní sàárì tá a jẹ tán àtìgbà tá a fi kírun nígbà tó lójú ayé ànábì àmọ́sá àlọ́ sọ́lá bóò lẹ́sí máa ń ṣe ó ní pé láàrin káka àyà 50 nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim pé láàrin pé a jẹ sàárì tán àwọn àbẹ̀ lọ kásùbà kíyàn fi káyà 50 50 lápẹjú orí bá mú abasa wọ́tawàlá abasa wọ́tawàlá àyà mélòó ni abasa jẹ́ Àtàtàwọ̀tàwọ̀là dé parí, bàbá. Dé parí. Aya 42 ni. Sẹ̀bí Ismọ́rọ̀ Bíkà Àlà. Aya mélòó ni? Aya mélòó ni? Gbogbo àwọn nǹkan ẹlẹ́yẹ ká máa ṣe. Kódà kí yíò mẹ́mi pé láti àmọ̀dé nọ́ọ̀sì, mo fẹ́ mọ aya kọ̀ọ̀kan tí sóra tí ìsìnkíyàn sì máa dààmú lọ́bẹ̀ ẹ̀kẹ́ kọ́kẹ́ jókòó fún kọ́ stọ́dì ẹ̀ lásán kí ìsìnkíyàn sì ń lọ ọkọ̀ ń bì kan lélẹ́yẹn ìwọ ni ọkẹ́ stọ́dì rẹ̀ pé á ah, súrà báyìí àyà ti mẹ́mẹ́ni súrà báyìí àyà ti mẹ́mẹ́ni súrà báyìí àyà ti mẹ́mẹ́ni àwọn bàbá wa lè má kàṣẹ̀ bí súnmọ̀ ọ̀gbẹ́ kalẹ̀ àálá ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ jùmọ̀jùmọ̀ àyà mélòó lóní sẹ́bí súnmọ̀ ọ̀gbẹ́ kalẹ̀ àálá ta ni wọ́n elu afẹ́ ló bẹ̀ ni pé táìmù tí wọ́n fi ka sẹ́bí amọ̀yẹ̀tẹ̀tà lónìí kéèyàn wá ya kún fi kún báyìí súrà méjèèjì àyà mélòó ló ti jẹ́ ó ti di àyà yìí ó pé àwọn àyà méjèèjì súrà yẹn ó ti tayọ 50 tàǹsọ̀ káwọn sọ pé ń bá wọn kéékèèké gbogbo yẹn ti ṣe dédé ìtumọ̀ ní pa jẹun tán à ń lọ kírun kìí ṣe ibi tó lọ sùn láàrin rẹ̀ pọ́blẹ́mù tí àwọn bàbá wa fi rí wá pé pé àwa làásẹ̀ ń jára wa gbà ń bẹ̀ ni pé aago kan làwọn ìyàwó ti jí tàbí aago kan àbọ̀ wọ́n ti dáná tán láti bíi three wọ́n wá jí wa gbogbo oúnjẹ wa nígbà tí ó bèèrè tó fọ́ àti jẹun tán tíyẹn bí sunwó ń gbà ní báyìí agbélé yóò jí ìyẹn lè máa lọ jí láago mẹ́sàn-án ọwá ẹ̀sẹ̀ wá fẹ́ kásùbá nínú àwẹ̀ kí wọ́n máa lọ kásùbá aláàgó mẹ́sàn máa lọ kásùbá aláàgó méjì àbọ̀ kódà kí wọ́n wá ṣe sùúrù kọ kásùbá àtà ń bọ̀ wá kì í tán ó sàkáwì tí ó ṣe wá lọ sùn kọ bá àti láàgó méjìlá ó lóore èyí tó ṣe yẹn lọ torí pé àwọn ohun èyí tá à ń sùn yẹn oorun tí yóò máa ń wúwo ni máa ń wúwo gán máa ń wúwo gán bá sọ pé wọ́n ń ṣàìtọ́nù mọ́lẹ̀ tó ṣàìtọ́nù sí máa rí ogun ẹni ọba sun oorun lẹ́yìn Ọ jẹun tán ó jẹ sàárì tán wọn wá fẹ́ lọ kásùbà ní máa ń rí yẹn màfi kó rẹni tí ó jì tọ́ba rẹni tí ó jì gan yóò máa nẹ wẹ̀ẹ́ agídíléèjì so agbọ́dọ̀ jẹ́ ọmọ wa la kọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ bákan náà máa yẹ jìbò alẹ́ sọ imú tàkùhù kí lọ́jọ́ ẹ̀yẹ̀ kí aláàrùn wá gbójú rẹ̀ òun tọ́jọ́ ẹ̀yẹ̀ kí aláàrùn gbójú rẹ̀ tí kọ́ùlù ọ̀rọ̀ èké aláwẹ̀ gbọdọ̀ máa sọ torí bá nàbí sọ pé man lam yada qawla zur wal amalu bih ẹni yóò tí ọ̀bẹ ti gbé ọ̀rọ̀ èké lẹ̀ tàbí kọ́ máa fi ṣiṣẹ́ ṣe falaysa wa jalla hajatan an yada'a ta'amahu wa sharabahu kò sí tọ́lọ̀ wà fẹ́ fi ìgbé oúnjẹ rẹ̀ àtàwẹ̀ tó gbé jùlẹ̀ àtomi tó gbé jùlẹ̀ kíyàn ó gbé jùlẹ̀ lásìkò àwẹ̀ ìpá nẹ́bí sọ pé lẹ́yìn sàṣìyà mú mínà ilé àkílẹ̀ ọ̀ṣàrọ̀ kìí ṣe àwẹ̀ gan ni à ń gbé oúnjẹ jíjẹ ilẹ̀ àti nǹkan múmu kìí ṣe àwẹ̀ gan nù wàyí nà mọ̀ síyà mínà lágùn ọ̀rọ̀fà àwẹ̀ gan ni kíyàn ìsọkúsọ jùlẹ̀ ìwíkúwì ìṣekúṣe kíyàn ó jùlẹ̀ àwẹ̀ gan nù fàyín ó dà kẹ́nìkì ó bú ọ àyín sáábàkà أحد ẹnìkan bọ أو ìlà àlẹ́ àbúwò aláìmọ̀ kẹjọ fàkún ìní sọ ìmọ̀ sọ fún pé aláwẹ̀ lè ní o ilé bọ́ ọdẹ padà sára wà kan táwọn ṣe bẹ́ẹ̀ sá sọ mú tó fi ẹ̀ka máa fi gẹ́gẹ́ nù ẹlẹ́ẹ̀kẹfà mọ́ yorùbá hù lè sọ ẹ̀ kí ni wọ́n ṣe lẹ́tọ̀ fáláwẹ̀ ọjà láwẹ̀ kí ni wọ́n ṣe lẹ́tọ̀ fún asọ́ im yusuf kò jónúbà ẹ̀tọ́ ni aláwẹ̀ lè súnmọ́ ìyàwó rẹ̀ lóru àwẹ̀ ó sì ní jẹ́nẹ́bàlá tásùbà fi tó kìí sí fáwẹ̀ rẹ̀ já ẹni àwẹ̀ rẹ̀ já ní fásùbà tó ó sì súnmọ́ lẹ́tọ̀ rẹ̀ lọ tásùbà wà bá wọn bẹ́ wọ́n sì ń báṣẹ́ lọ jẹ́ láwẹ̀ rẹ̀ já o kọ̀ wá já tàbí kó fún èèyàn sixty ló jẹ èyí tó bá lè ṣe nu mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́nfààní ẹni ọba jáláwẹ̀ kí jẹ́nẹ́bọ̀ wà lára rẹ̀ ṣùgbọ́n eré jẹ́nẹ́bà yẹn ó ti fẹ́ láti kálùfàjà yóò tó yọ torí pé yàwá ìsọ̀ sálà ìpé káánẹ̀ yòdòríkù sọ́lá àlọ́sọ́lám ànẹ́bí àṣùbà máa ba àlùfàjà máa ń ba wọ́n wà yóò sì ní jẹ́nẹ́bà min àlè lọ́dọ̀ àwọn ará alé rẹ̀ ní o máa wò síbò o ثم يغتسل ويصوم ànábì ọwọ́ aṣẹ́ lọ wẹ̀ yóò sì máa bá wẹ̀ lọ Bukhari àti Muslim ló gbà wá lábẹ́ẹ̀bẹ́ àṣìwà ìsọ̀ nínú àwọn kẹtọ́ sẹ̀tọ́ fáláwẹ̀ aláwẹ̀ ó lè máa rorí dáadáa orí tútù orí gbígbẹ orí gúngún orí gbogbo orúkọ tó rí orí ọjẹ́ orí tó korò orí tó dùn ihun tó rí ọjẹ́ orí lórí jẹ́ ọláǹfààní kódà tẹ́ mọ́ ìfọnu gbogbo rẹ̀ tí ìfọnu bọ́ọ̀sì táǹpé ní àjíǹ lónìí màájú yẹn ó láǹfààní láti jẹ́ pé kó fi fọnu torí pé kèèsì ẹnu yẹn gẹ́gẹ́ là ń fẹ́ èyí tí máa ń wá láti àgbẹ̀dù fáláwẹ̀ làdẹ́bì ń sọ nípa rẹ̀ pé ọlọ́run ọba fẹ́rin òórùn yẹn kèèsì òórùn tẹnu tó ṣe pé téèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí àrárá ah, o kíyàn ó clear káfọ̀ yẹn kọ́ mọ́ dáadáa yóò sọ pé ká rẹ̀ ká má gbé tọ́ kájínà sí torí pa nàbí sọ pé láwọ́lá àná àṣókọ́ alá ummati làmáwùtò bí síwáàkì ìdàkúlẹ̀ òdò ìdàkúlẹ̀ sọ́lá ní ọgbà wá mi ànábì àmọ́sà wà lásán pé tí èbá ìpè ìfẹ́ ní àwọn ọmọlẹ́yìn mi la yìí ń bá ní pé kí wọ́n máa rorí gbogbo ògbà gbogbo ògbà tó máa fẹ́ kírun báyìí wọ́n gbọ́dọ̀ rorí gbogbo ògbà tó máa fẹ́ sàlọ̀ alábáyìí wọ́n gbọ́dọ̀ rorí àwọn olùmọ̀ wà ní pé àdíìsì yẹn kò sọ pé àyà àfinú àwẹ̀ kò mú kó gbogbo ògbà ni ó lóun ọ̀kẹ̀fẹ́ ni wà lánàá ọ̀bá gbogbo ògbà dàsí tò sí súnà ká máa ṣe dẹ gbogbo àtàwọn àti fẹ́ sàlùwàlà ká máa fọ tàbá lè ṣe dẹ. bákan náà náà nǹkan tí ọba àwẹ̀ jẹ́ àlùmọ́dọmọdọ wà lè ṣe ṣá ká máa yọnu kí èèyàn máa wò pé ah, ṣé omi tí mo sì fi yọnu mi yìí ó kílẹ̀ àpé gbogbo omi yìí ló jáde kó mi. ọlọ́run bò gbé sẹ́yìn rẹ o omi tó gùn sẹ́nu tó ti tú dànù ọlọ́run bá gbé yàn èyí tó wò papọ̀ mọ́tọ́ rẹ̀ àlùmọ́ àfọwà ni wọ́n ti sàmójúkú ẹ̀ fún un. ọ̀wá wọ̀rọ̀ owó torí pé wọ́n ń gbáwẹ̀ ọmọ àmà bomi débi ìfẹ́jọ́ wọ bí ẹnu mi mi ó bàbà àjá rárá o aláwẹ̀ ọyọnu nígbà tí bá ń sálò àlà aláàrò sì fímú ẹnu pánẹ́bì ni pé kọ́ má fin dógóńgó yóò ra fi sítòsí yóò fin padà kò ní fin tí ó wọnú ohun rẹ̀ sí agbárí lọ gẹ́gẹ́ bí ìgbà tí ọmọ sáwẹ̀ pé wọ́n bá lè kí fi lè ṣe ṣà tí a bá ń tẹ́ ẹ̀ bá ń sàlùwàlá ẹ sàlùwàlá dáadáa kó dẹ̀ ẹ sàlùwàlá kẹ́ fíìmù yín dáadáa ìlà ń tẹ̀kú nẹ sọ ìmà mú tó jẹ́ àwọn ọ̀yọ́ kó bẹ́ẹ̀ ni lásìkò àwẹ̀ wípé àyà àti tẹ́bá já láàwẹ̀ ní kẹ má mú dó góńgó kẹ má máa fi kọ́ máa wà débi agbárí kọ́ máa wọ ọ̀nà ọ̀kẹ́ lọ ẹ fi nítòsí pẹ́ ń fi mú níbi àlùwàlá ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi mú ṣùgbọ́n ẹ wá jẹ́ nìkan tí ẹ pẹ́ wá ń gbáwẹ̀ ẹ má jẹ́ wọn dó góńgó torí pé kò sáwẹ̀ ó ń sọ ọlọ́run bá ní pé wọ̀ bá lè gbé fèlè ṣe ṣà ẹ fi mú yín dáadáa ẹ jẹ́ wọ múlẹ̀ ẹ jẹ́ wọ bẹ̀ kẹ́rẹ́ ìdáwọ́sẹ̀ fi jáde ìlà àǹtẹ̀kù ní sọ ìmọ̀ àti tẹ bá já láwẹ̀ ẹ̀ bí yọ jáde pé ajé pípín yẹn kò ní ṣe tí ó fin dógóńgó nígbà tí ń gbáwẹ̀ yọ ọ̀rá fin so nítòsí náà ni tóun ni wọ́n mọ̀ pé omi yẹn ò lọ jìnnà yóò ṣe torí pọ́ jẹ́ aláwẹ̀ alimubáṣara balẹ̀kóbólá lè sọ èbù nínú nǹkan tó sẹ̀tọ́ fáláwẹ̀ òun náà ni pé aláwẹ̀ láǹfààní dáadáa ọmọ abáyàwó rẹ̀ ṣeré gbogbo eré tó bá fẹ́ ṣe lẹ́yìn tó kọ́ máa sùnmọ̀ ọláǹfààní kó kí sí ẹ̀ ọláǹfààní kó họ́gẹ̀ ọláǹfààní gbogbo eré tó bá fẹ́ ṣe ìyàwó rẹ̀ lọ́sìn àwẹ̀ ọláǹfààní rẹ̀ so

òun lè ó lè múra rẹ̀ tó jẹ̀yìn lọ́wọ́ ó ń sí ọlọ́wọ́n ọba tí ń sọ yìí òun lè múra rẹ̀ tó jẹ̀yìn lọ́wọ́ ni pé ọ̀rọ̀ yẹn jẹ́ bí ìkìlọ̀ pété bá ní pẹ́kẹ́ yìí ní ó ṣe ẹ máa ní pé súnà nẹ́bí súnà nẹ́bí máa padà lọ bá rẹ ní ibi tá nẹ́bí ò gbé tiẹ̀ dé lọ́kẹ̀ gbọ́dọ̀ fi jẹ́ nìkan tó sọ̀ra òyẹ́ kí rọ̀wù dáadé ṣàbà ọ̀tún wọn kọ́ ọ̀fẹ́ ni ọba jọ́dọ̀ ọ̀dọ́ langba kìí ṣe wọ ṣùgbọ́n yóò da torí pé egun tí ó dé tètè kíni o dúnà sheikh yàtọ̀ sẹ́ni tó jágbàlagbà torí pé anábì sọ pé inna sheikh yamliku nafsa torí pé ni ó jágbàlagbà wọn ò ríra rẹ̀ fún ní ìjánu torí pé ọ̀pọ̀lọpọ̀ eré lòun ti sílọ sílọ sílọ sílọ sílọ sílọ ọ̀pọ̀lọpọ̀ òjò nílẹ̀ ti fàmú lọ́dọ̀ tiẹ̀ yàtọ̀ sẹ́ni tó jọ̀dọ̀ tààlìlì dámù ọ̀dá bákan náà èèyàn lè gba abẹ́rẹ́ ọ̀já àwẹ̀ tí ọba ti jẹ́ abẹ́rẹ́ tí ọ̀rọ̀ kò ń jẹ ọ̀já àwẹ̀ rárá bákan náà dọ́wùkù tàn èèyàn lè tó ń jẹ wò ọ̀já àwẹ̀ ṣùgbọ́n náà wo lọ́nà tó ṣe pé gbọ́dọ̀ wọ ọ̀nà ọ̀fun torí bá bí láìpẹ́ náà bá nínú àwọn ọmọ kí wà níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé lábá ta à ń yẹ̀dú kọlẹ̀ kọlẹ̀ àwòṣe yìí máa lámúyẹ́dẹ̀ kọlẹ̀ hálìkì ìwọ̀ wọ̀ sọ èmi kò sí ohun tó burú èèyàn lè tọ́ oúnjẹ kẹwò inú àwọn oúnjẹ wọn tí wọ́n jẹ à ń pè ní àti ẹni kẹta o lè tẹ́sẹ̀ látòrí ahọ́n tó mọ̀ pé abi níyọ̀ àbí òníyọ̀ tó dùn àbí òdùn ahọ́n náà ló fi mọ̀ lọ́wọ́ ọgbà tí ọba ti wọ ọ̀nà lọ òwúwà sọ ìgbà tí ti jaláwẹ̀ tó lọ́gbà wa bákan náà èèyàn lè dé sí ìró bákan náà èèyàn lè jẹ́ nìkan tó ti pé yọ tó ti etí ń dùn ó lè kàǹkà sí òsùn tó burú níbi níbi eléyìí tó gẹ́gẹ́ bí wọ́n lè gbà wá látọ́dọ̀ afá àbùkọ́rí ó ní pé wà lámú yára anes wàlẹ̀ Hassan wa ibrahim bẹ̀lẹ̀ káhálì lè sọ ìmọ̀ bá sa afá àbùkọ́rí sọ pé afá anes àti hasan àti ibrahim wọn ò rí kéèyàn ó létí ìró fáláwẹ̀ pé bóyá burú ó létí ìró ló lè ń bí e kódà kọ́ wọnú ọkà ẹ̀kúnyẹ́ lè létí ìró ń kọ́ máa ní sèǹtì ẹ̀ nínú ọkà kò sí nǹkan kan àlèfọ́ nígbà tá a bá fẹ́ sínú tààjí lè fi wọ́n fẹ́ jẹ́ ká ètè sínú torí pàdé bí Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ya pé òun ló jẹ́ mọ̀kọ́lá fún àwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí náà máa ń sínú ṣùgbọ́n tí wọ́n máa ń pẹ́ táwọn tó sínú òun sọ́lọ́ bá pé láyé zálò náà síbi kọ́ ìrìnmọ̀ ajálù fítàrà àwọn èèyàn níyẹ̀wò nígbòtó orí ọmọ ajẹ́ tí wọ́n tí wọ́n bá ti sínú bẹ́ẹ̀ bá ti orílẹ̀ kan nínú ibn Hibban àrẹ́bìsọ pé látàzálù ummati ala sunnati àwọn ọmọlẹ́yìn mi ò níyẹ̀ wọn ò ní gbọ́ wọn ọ̀yẹ̀ wọn ògbò tí wọ́n sì ń bẹ lórí ìlànà ẹ̀mí ànẹ́bì máa láńtà ń ha ànùjò lọ́wọ́ ìgbà tó bá ti jẹ́ pé wọ́n ọ̀sẹ̀ máa wo ìgbà tó yẹ pé ìràwọ̀ bá tó yọ làwọn ò tó sínú àwọn ọmọlẹ́yìn mi wọn ọ̀yẹ̀ wọn ògbò tó yẹ pé òòrè sì ń jẹ tiwọn wọ́n sì ń bẹnu sínú ní ànẹ́bì àlèfítẹ́rù kọ́bílà sọ̀lá tó mọ́gọ̀ tábà sínú síwájú kátókí mọ́gúbì ni o kìí ṣe lẹ́yìn bàbá kí mọ́ gúbì tán òtò ránìsì lọ́sọ bẹ́ẹ̀ fún apẹ́ káwọn ọ̀sọ̀rọ̀ sọ́lám yóò fi tẹ́gùn fábílà yóò sọ̀n nìyà àníbi máa ń sinú kó tó kírun ni o afá àbúdá lọ́gbà wa bákan náà kí láàfin sinú anẹ́sì náà lọ́gbà wa ó ní pé káwọn nàbí sọ̀rọ̀ yóò fi tẹ́gùn alára ni máa fi sinú làbídù ni máa ń wà ibẹ̀ náà ní sin ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ti tútù kútù lọ ṣáájú bí yẹn èso tútù èso tútù èso ṣùgbọ́n èso tútù èsì bẹ́ẹ̀ o èso pọ̀ lọ́dọ̀ àwọn ará Saudi náà ṣùgbọ́n bàbá bá làbídù tá ń jẹ yẹn tútù rẹ̀ là ń pè bẹ́ẹ̀ tútù rẹ̀ lànàbí oníwó bò ń wà tí ọba wá sí tútù lànàbí ni pé fàyín lámbi ẹ̀kọ́ ọ̀nà wà tọ́ba pàtàmọ́ra káwá lọ wá tamọ́rò ìyẹn gbígbẹ rẹ̀ làwọn ń pè ní tamọ́rọ̀ téèyàn bá ti wá rí fàyín lámbi ẹ̀kọ́ ń tamọ́ra àtà àtàwá àti mi mà èèyàn ò lè bọ́nú ọ̀gẹ́nu mẹ́ta ọ̀ wá rí tamọ́rò tó tún jẹ́ gbígbẹ omi ni ọlọ́ wà omi ni ọlọ́ wà ìbéèrè táwa béèrè ni pé tàbárẹ́ tó fi nǹkan ní ìsinú tó yàtọ̀ sọ́kàn náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ń kọ́ sí ò sínú ó sínú o à ń sọ nípa pé súnní ànẹ́bí wa Muhammad pàápàá jùlọ tọ́pìkì wa ni pé kéfà nẹ̀súmú kámọ̀ sọ́mọ̀ nẹ̀bí mo ti àzọ̀pọ̀ láwẹ̀ pé bọ̀t òfin tí ànábì ní a máa fi sínú sínú torí pé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfáàmì àwọn tíra fíkì wípé arẹ́ nìkan tó ṣe pé òun wà báyìí ìyàwó rẹ̀ lé sí ó súnmọ́ ìyàwó rẹ̀ ara ti wà àtayọ nísàárín ti pé kó wọ́n sáwọ́ kó wọ́n sáwọ́ òun wà ohun tó múmú lẹ́yà lára rẹ̀ yà lásìkò òdì ni ó ti ṣẹ̀tọ́ fún gbà ní kò sí nǹkan kan ṣùgbọ́n à ń sọ pé ta bá fẹ́ ṣe súnà tí ò sí jìyà fún nú èèyàn gbà láàdá lòun súnà kò sí jìyà bọ̀tá gbà láàdá òun ni ká lo làbídù tútù ààrí làbídù gbígbẹ ààrí omi wọ́n wá tọ̀ ọ̀gẹ̀dẹ̀ síwájú wa máńgò pẹnápù eh, watermelon kẹ̀ǹkà wọ́n tò síwájú wa ọkọ̀ mùmínà nígbà tó ti làbídù yìí tó ti rí támúrù gbígbẹ yẹn kọ́kọ́ mú mi náà tọ́ba ta ọmọ àmú mi kẹ́ ẹ̀ka kọ́dà kọ́ má tó gẹ̀ ọwọ́ àti sáà bú ọ̀gẹ̀dẹ̀ jẹ ah, ah. àwọn àfa àsọ ayé tìmọ̀ ti ń bẹ́ẹ̀ ń de yẹn pé í máa ń tú àgbẹ̀dú tútù rẹ̀ ni wọ́n máa ń yára jù ọba ti tútù yóò lọ bí nígbà tí ọba ti omi ní ọwà òun ní ọ̀rọ̀ pọ̀ rẹ̀ yóò gbogbo máa jẹ nǹkan ìlú jẹ́ kánàbí ọmọ fi ń serú nkẹ́ tó mọ̀ pé dókítà àgbà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ee eh? máa dá yẹ kó ló ń dalẹ̀ ìfọ̀ kí láwàá sọ nígbà tá a fẹ́ sí ìfọ̀ ànàbí ọmọ sára san pé lè sọ him dà fítẹ́rì hí dáwà tó látọ̀rọ̀ ẹni tọ́jà láwẹ̀ nígbà tí bá ń sínú àjọ àtọ́bá sí fi jẹ́ pé eré ìta máa sánú tọ́bá fún bí ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbẹ́ sínú abẹ́lọ́hun lásìkò gbà kìí wá sí pé yàn máa bẹ lọ́hùn sí ààrẹ mi ń ta gbọ́dọ̀ jìnà sínú kìí ṣe pọ́sẹ̀sẹ̀ máa wá bo ní jókòó sí níbi orí ọwà ọmọ bẹ lọ́hùn ọlọ́hùn sàánú mi sẹ́ni tí ń ṣe bá ń fàgbà kàṣí bá wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú bá ń bí iṣẹ́ ìjákùnrin ọ̀dààmú kò bí tèmi ọlọ́run bá bá ń ṣiṣẹ́ ní lọ́rùn sàánú mi ọlọ́run àwọn ara sí ni ọmọ mi dákun bá ń gbowó àlàáfíà fún ìyàwó mi sí ń bẹnu yín lọ́wọ́ dákun múnira sí táwọn olóyún máa ń bá mú kó lọ́dọ̀ rẹ̀ kí ọba bí ọba bímọ yóò gbé nírọ̀rùn tẹ̀sán bí ó ṣe rọ bí ó ṣe máa sọ náà nìyẹn èyí ó sì máa sọ tẹ́yìn pé kí èyàn kí òní gbọ́n tí èyàn wú irú àti àyìn gan láfẹ́ torí pé àwọn sàábì ànẹ́bì wọ́n ń sọ níjọ́ kan pé wọ́n ń sàábì ànẹ́bì sọ pé èyí bá wọn lọ fún síkùn ẹgbóhun yí wálẹ̀ ẹ pé ní tí ẹ di ẹ sì pé ẹ kì í ṣe fẹ́ntẹ́ ń pé akálòlò lẹ́ ń pé ẹrẹ́hun yí wálẹ̀ ní òfin sínú ẹ̀kọ́ kí wọ́n máa sàábì kò sínú àdó ànẹ́bì àwa làwa mú yẹn wá lọ́dọ̀ ara wa ládé bá táwọn kẹ́ ń ṣe bẹ́ẹ̀ ànẹ́bì ìbẹ̀rẹ̀ ọ̀hún ọba tó tó báyìí rárá ìbẹ̀rẹ̀ ọ̀hún ọba ń jẹ́ jẹ́ ànẹ́bì fẹ́ púpọ̀ gan ló jẹ́ pé ńgbà tó rí Abubakar àti Umar tí wọ́n ń kírun wọn lóru ó wá gbé títí etí Abubakar ó rí gbóhùn ọ̀gbọ́n tábà kí n wí ṣùgbọ́n pàtó dọ́dọ̀ Umar òun tún gbóhùn ọkẹ tó wù lálálálá ọlọ́dọ̀ àwọ̀dọ̀ umar ìfàdù sọ́ọ̀tà kàkọ̀lẹ̀ gbóhùn rẹ̀ wálẹ̀ díẹ̀ àwọn olùmọ́ ní pé tahajud tabaki láàrin méjèèjì yẹn lọ́wọ́ o ní disturb ẹni wọ́n bá sùn yàrá ò ní disturb ẹ̀kọ́ má sùn bó ti ṣe wá sọ ní tí àlùjẹ̀nu bá wà ní kìlómítà 60 sí ọ àrò sì máa ní fún tó ń ká lórí òun ó máa gbọ́ bẹ́ẹ̀ náà wá ní tàbá fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tàbá fẹ́ bẹ̀lọ́un tàbá jẹun tàbá fẹ́ sínú a sì bísmìlá gbogbo pa fẹ́ jẹun a fẹ́ múmi bísmìlá kò sí àwọn àmọ́nà rahim bẹ́ẹ̀ àwa sínú tán àmúmi tán a ní pé dáhàbà dọ́mọ̀hú wọ̀bí tàlẹ̀tẹ̀lẹ̀ àrò wọ̀n sábàtàlẹ̀ ajírú insha Allah kí sì pàtà fẹ́ sínú a sínú tán torí pé a ní ìsọ́kẹ̀dígbà àdìsí yẹn wá ó ní pé yẹ kó tánẹ́bì bá sínú yọ́wà sọ gbólówì ìdán kìí sí pínpà fẹ́ sínú láti pé dáàbà gọ́mọ̀hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ dábàtàlẹ̀ ajẹ́wé inṣáàlá láwà mú mi tàbí láàjẹ́ làbínú lá abẹ́ jẹ́ nǹkan afẹ́ mú nǹkan bísmìlá àmú àwa mú tán dáàbà gọ́mọ̀hù wọ̀bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọ̀tẹ́bàtàlẹ̀ ajẹ́rú inṣáàlá láti wí ilé yẹn náà àwọn nǹkan tó bá wẹ̀ jẹ́ ọjọ́ ti lọ kí nkẹfẹ́ ní wọn bá náà nǹkan tó bá wẹ̀ jẹ́ a bá jẹun tàbá mú nǹkan tà á mú dání amọ̀ọ́mọ̀ mú amọ̀ọ́mọ̀ jẹ́ àwẹ̀ wa ti já síbẹ̀ ó ti já nìyẹn táìmù yóò tá a bá jẹ lọ́sìn àwẹ̀ tá a bá mú àwẹ̀ wa ti já torí bá nàbí sọ pé ẹni yóò tó bá gbàgbé jẹun tàbọ́ gbàgbé mu fáliyò tí mo sọ ọmọ kọ́ kọ̀m̀plìtì àwẹ̀ rẹ̀ fàyín nàmọ́ àtàwọn ọlọ́hu wọ́sápọ̀ ọlọ́run ló fún jẹ ló fún mu àdìsí yẹn ìjọ ọmọ ọmọ bá ti rẹ̀ kò tí ìjọdún mẹ́rin lọ torí máa ń wo òfin sí ẹ̀ máa ń gbàgbé jẹun sá àwẹ́ ah, a lè rẹ jẹ́ ọgbàgbé nínú ètò ọlọ́run monday àbí thursday ní ìjọba ibi tí ìtútù wá jẹun rí mo tún ti jẹun ń bọ̀ lọ́run fẹ́ dára alẹ̀ fún mo wọnú ilé ẹni ẹni ìyàwó ọmọ mo wá rí tẹ̀sẹ̀ ń lọ́wọ́ ni ọba dé àbí ń mi <laughs> ó sì kó mẹ́rin sínú gbá fún mi ó sì bu òróró sí mo sì jẹ́ mo sì mú bí ọwọ́ tàbí jì sí máa ń lọlé atẹ́gùn kẹfẹ́ lága ní máa ń gbáwẹ̀ alọ́ọ̀kọ́ kọ̀sẹ̀lẹ̀ sí mi rí ṣùgbọ́n lọ́wọ́n bá jẹ́ oyé yẹn pé àá sọ́dà fọ̀rọ̀sọ̀ lòdòdó lọ́rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀rẹ̀ wọ́n jẹ́ ọjà ọlọ́run ló fún lélẹ̀ ìjẹ́ àwẹ́ bẹ̀rẹ̀ rẹ̀rù àátùmá gbá lọ́ni torí ìdí ẹ̀rẹ́ jẹ́ rárá kìí ṣe tí ìjẹ́ lọ́wọ́ ọmọ rẹ̀ mo ti jẹ́ ẹ́tẹ́ mo ti mu bí ọwọ́ta mo ti kó omi tí ti ń jẹun ní ń lọ ilé mọ ní ọkẹ̀ wà ń la aká kí yìí máa ń gbáwẹ̀ àwọ̀kọ́rọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni pé ẹni yóò tó bá jẹ́ pé ọba gbà pé kọ kọ̀mplíìtì àwẹ̀ ọlọ́run ló fún jẹ ló fún imú bákan náà ó wò pé agbẹ̀dúmi yìí ti kú jù ọwá bóyọ́ kí n kankan bọ̀ fún pé bóun ti ẹbí àwẹ̀ rẹ̀ já bẹ́ẹ̀ nìyẹn o ṣùgbọ́n tí ìdìbò wá fúnra rẹ̀ àwẹ̀ ọ̀já ànábì ni pé mọ́ ń tara àwòlè kẹ́yì ọ̀lẹ́sà lè yí kọ̀tọ̀ ẹni yóò tó wáyé pé ìbí bá wá lọ́dọ̀ rẹ̀ yẹn pé ìbí wá fún rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní kò ní dáwẹ̀ yẹn padà kó máa gbà rẹ̀ lọ́ni ọmọ ni sàkọ́ ó ṣùgbọ́n téèyàn bá súnmọ́ ìyàwó èèyàn lọ́sìn àwẹ̀ èèyàn pálù fàjàrí ti yọ àwọn kẹ́ sọ fún mi ní bí ọdún mẹ́fà sísì à ń gbàwẹ̀ kẹtàlá lọ níjọ́ nìyí wọ́n fẹ́ sí ìyàwó ni ló jẹ́ pé ìyàwó àìsà tó mú súnà kíyàn máa sí ìyàwó ní oṣù ṣàwàlì kí kí mọ̀ bẹ́ẹ̀ gẹ̀ gbogbo àwọn ìyàwó àwẹ́kún jọ mẹ́rin ọkọ sẹ̀kẹ́ tí ó sì sí níyàwó rí láyé rẹ̀ ìyàwó àkọ́kọ́ rẹ̀ lẹ́nu ọlọ́run tó wá bá ṣe é pọ̀ ọlọ́run ò ní ọmọbìnrin rí kò súnmọ́ bí erí kèé sálágbèrè àwọn afẹ́yàwó onírú yẹn ó ṣe é ṣe kó kó sírò àwọn kẹta ń sọ yìí àwọn tá ń wí ohun tó ṣẹlẹ̀ sí wọn nù wọ́n bá bẹ̀rẹ̀ eré gẹ́lẹ̀ nígbà wọ́n ṣe é tẹ́tara wọ́n wálé àwọn ọgbà sílé òní ti mọ̀ báyìí wọ́n dé ta báyìí wọ́n wọ aago báyìí wọ́n fi seven thirty seven thirty láàárọ̀ tó làwọn àti àṣẹ kò lè ẹgbàá nígbà tí ò ẹrú kẹ̀kẹ́ tẹ́ rà nísìn ẹ gba oṣù méjì ṣàwọn ẹni mọ̀tàtà àbí àyè àwọn méjèèjì ké ẹ mọ̀ gbádùn tẹ gbádùn lára ara yìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti gbádùn àwẹ̀ dẹ̀ tẹ ẹ bá ti alágbára rẹ̀ ọlọ́run bá ti mú ní àbáyọ mi wà ìwọ ìyàwó tó gbéyàwó lọ́bí lọ́ngì sọ́dọ̀ tèmi tọ́jọ́ mọ́ kéwù mi bọ̀tì èkó wọn gbé lọ́tọ̀ ẹ bá ti alágbára ẹ fáwọn yẹn lóúnjẹ èyí ni lágbára wọn ká tí táwọn bá fẹ́ fẹ́ yẹn sixty ló ń jẹ náà gbé yẹn 120 twenty ní ọjọ́ yẹn táwọn bá fẹ́ jẹ́ pé ráìsì àtẹ̀yìn làwọn fẹ́ lò ẹ̀yìn náà lágbóló méjì méjì fún ìyẹn 120 kóńgò tí ọba jẹ́ ẹ pé lè ní rọrùn ọrọ̀rùn dáadáa ó ti ẹ̀pẹ́ láyé ọ̀kan khalifa wa Imam Malik òun ló mú dájọ́ yẹn wa ọ̀kan náà khalifa àwọn mùsùlùmí ó súnmọ́ rẹ̀ lọ́sàn-án ọba kọ oṣù méjì tẹ̀léra wọn tàbí kó fáwọn yẹn sísì lóúnjẹ òun yẹn wá wò pé àárín yẹn ló le fóun ṣùgbọ́n méjì yòókù rọrùn olórí àwa mùsùlùmí láti wá gbọ́ okùn lọ́rùn ẹrú bọ́ sọ́dọ̀ mọ́lábí ẹrú lọ́pọ̀lọjà ara lágbàlá rẹ̀ ọkẹ̀ mẹ́nìkan ní wọ́n sọ́ di ọmọlábí ọmọ pí kò nira bẹ́ẹ̀ náà ni pé kálukú fún èèyàn sísì lóúnjẹ ó ti rọrùn jù òun náà wò pé tí fàtàwà yìí lọ báyìí ẹ lọ bá ń pe mọ́ mọ́lì kí wá wọ́n mọ̀ lè gidi bàbá àwọn oṣù méjì lọ gbà tẹ̀lera wọn àwọn làìbí kẹ̀kẹ́ ti tàlàyé pé mo lè síbẹ̀ kò sí lè ní fún ọ àwọn oṣù méjì ṣàbẹ́ ni mo tàtà bí àwọn àwọn ogun náà sọ pé àwọn ogun lóde bọ́lá ní ọ́sẹ̀ sàní rúrùn ẹ̀ta òyelé yóò hmm. yóò ṣùgbọ́n bọ́kùn lọ́rùn ẹrú kò nírá fún yóò tún súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sẹ̀ ọ̀la ẹ̀rú tún ti wà tí ọ bọ̀ ó jẹ́ kó fẹ́ sí sí ọ́ ó jẹ́ yẹn one million ẹgbówó òlú ní ó ló kò nira ṣùgbọ́n kó gbá àwẹ̀ lóhun gẹ̀ǹgẹ̀ǹ fún rẹ̀ ọmọ pé dájú eléèrè ó jẹ́ mọ́ Málíkì ọ̀tọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n rí pé láàmúftí wọ̀ ìmáàmù Málíkì fi Mádínà kò sẹ́ni tí ó tún máa ṣe fátúwá nígbà tí mọ́ Málíkì bá wà nílùú Mádínà bákan náà hakunulẹ̀ gbọ̀dà ìyà nínú àwọn tí máa ń bá àwọ̀ jẹ́ òun náà ní kéèyàn gba kéèyàn gba bẹ́rẹ́ ìyàn abẹ́rẹ́ tí ó rọ̀pò oúnjẹ tàbí omi kéèyàn gbomi ìyẹn oní táífọ́ọ̀dù kankan wọ́n fún lómi ó ti jáwẹ̀ ọ̀ bẹ́ẹ̀ náà ni haidu wà nífà tí yẹn bá ti rí haidu yẹn láàárọ̀ ni ìrọ̀lẹ́ ni àṣálẹ́ ni ìgbà yóò tó bá rí lásìkò àwẹ̀ kọ́dà kókun èèyàn ọ̀nà yóò tó yọ gbà èyàn ronú eré ìfẹ́ tí sí lọ́sẹ́yìn ni ó èyàn fara kẹ ìyàwó èyàn ni ó ìwọ̀n orí ọjẹ́ tó bá ikú mọ̀ ní ìgbé jáde lọ́sìn àwẹ̀ àwẹ̀ èyàn ti já bákan náà ọkùnrin dẹ́m kéèyàn jẹ́ nìkan tó ti pé yọ gba abẹ́rẹ́ tí ó rọ̀kú ẹ̀jẹ̀ ìmọ̀mọ́jú sọ kéèyàn gba abẹ́rẹ́ abẹ́rẹ́ yẹn wá ó mú ẹ̀jẹ̀ wá sáré yẹn àwọn abẹ́rẹ́ kẹrẹ sí ẹbá ti gbà yóò pòdúsì ẹ̀jẹ̀ fún yẹn ó ti jáwẹ̀ gẹ́gẹ́ bá wọn fàájì sọ so nígbà tá bá fẹ́ máa dáwẹ̀ wá padà àwọn olùmọ́sálà yìí pé ó dá kéèyàn tó lè dáwẹ̀ padà àwẹ̀ tí yẹn bá jẹ́nu rọmọdọ́n ṣùgbọ́n kò sí ohun tó burú èèyàn lè lọ lára nígbà tí wọn bá dá padà èèyàn lè dá padà lẹ́ẹ̀kan náà tẹ̀léra wọn bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ́sálà pé kò sí ohun tó burú èèyàn lè jẹ́ nìkan tí pé yóò máa dá padà díẹ̀díẹ̀ tí téèyàn tó dá padà tán

ọ̀fẹ́ wàrà travel ló fi ní accident ó sì gbàbẹ̀ lọ ọláwẹ̀ lọ́rùn gbèsè ní gbèsè láwẹ̀ yẹn wọ́n dá padà fún àwọn wà ní ìrẹ́ ọba san ṣùgbọ́n ẹni tó ṣe pé ó jẹ àwẹ̀ àìwẹ̀ Ramadan ohun tí ń sí hàn ká sọ pé ká kọ́kọ́ gbé pé ó ti kú àwẹ̀ Ramadan náà ló ti wà wọ́n ń gbà ẹ̀ Ramadan lọ ọkẹ̀ padà di pé káwẹ̀ Ramadan tó dé kó tó parí ó ti kú ọjẹ́ gbèsè àwẹ̀ yẹn o torí pé táìmù tó yẹ kó sẹ́n ò tí ì sílẹ̀ tàbí ẹ̀tí ẹ̀kọ́ ààrẹ ń ṣe kò jí ó lè gbà àwẹ̀ ó ti stop àwẹ̀ ààrẹ ẹ̀ náà ló fi padà fún àní sọ pé mélòó ló jẹ nínú àwẹ̀ kìí jẹ́ gbèsè àwẹ̀ ó ẹni táwọn máa lọ jẹ gbèsè àwẹ̀ lẹ́ni tó ṣe pé ihun tó ṣe é tó fi fà àwẹ̀ lẹ̀ ti dá ààrẹ ní ń ṣe ààrẹ yẹn ti lọ kọ̀kẹ́ tí ì dá padà ní kó tó di pọ́ padà wá kù ọjẹ́ gbèsè ni ìrìn àjò tó ṣe tó fi fà àwẹ́lẹ̀ ó sì ti rìn àjò dé ọ̀kẹ́ tí ìgbà àwẹ̀ yẹn ni tó fi padà fún ọjẹ́ gbèsè ni ṣùgbọ́n sí ìrìn àjò ìrìn àjò yẹn náà lọ́wà tó kú sí ọjẹ́ gbèsè àwẹ̀ yẹn torí pé táìmù tí ó fi dá padà ò tí ì sí ṣe lọ bọ́lọ́hùn torí ká nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹni yóò tó ọba san wọ́n yẹn àsọ́mù máa tá ìfi sọ́lá ọwọ́ bí tí ń parí sí ni kí èèyàn máa gbà ẹ̀kọ́ fáwẹ̀ kó fi ìrún lẹ̀ ìyẹn kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n bí dáadáa àwọn èèyàn máa gbà wẹ̀ ṣùgbọ́n wọn ò ní kéwù gbogbo àwọn àfá àwọn sára ìpín irú àwọn ẹni ebi ńlá wọn fi ń fara torí pé ìrún ọ̀sáájú àwẹ̀ ìdájọ́ ẹni tí ó sì ti kírun kí ni ìdájọ́ rẹ̀ fọwọ́ káàfẹ́ ẹni abáyé ti pé ń kéfèé rí pàkọ́dí abùtọ́là amúlòhò bátọ́là iṣẹ́ ti bàjẹ́ gbogbo èyí tí bá wà tún ṣe wọn ní kọ́ọ́lẹ̀ mọ́ pé ń ṣiṣẹ́ dáadáa gbogbo àwọn àfáà sàlàyé nípa pé ẹni tí ò ti kírun ń gbáwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ọ̀sẹ̀ wo wáìkì ṣùgbọ́n lọ sí wáìkì wọ́n kò ní nẹ́mbà òun náà sí sọ́mìtì ní sọ́mìtì sí dáa ẹgbẹ́ rẹ̀ ń sọ́mìtì sẹ́yìn nígbà tí wọ́n bá padà máa máàkì sẹ́yìn wọ́n kẹ́rù pé bó pépà ìpé débi wọ́n máa yọ́ sẹ́gbẹ̀ kẹfún fún òtí ẹ̀ ní jẹ́ kí n tọ́kọ̀ wò bẹ́ẹ̀ lẹni tí ń gbáwẹ̀ tọwọ́ ajẹ́ pé kò kẹrù torí pé ìrun yẹn gẹ́gẹ́ òun ti gbọ́gbọ́rọ̀ ṣáájú ọlọ́run bá gbà pa ti yẹnjú ìrun ìrun ó ti yẹnjú sọ̀láàtù wá ti yẹnjú iná ìlọ̀rọ̀ àwẹ̀ fi wá ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbáwẹ̀ ṣùgbọ́n tí wọ́n kẹrùn لا يفيد sọ́mù ṣe àn máa dáma tààrí kàdìsọ́lá àwẹ́ rẹ̀ sànfàní kẹ̀kẹ́ fún lọ́gbà tó bá ti ṣe rúnlẹ̀ wọ̀táríkù sọ́lá tó máa kú mú bí kò fòrìhì ẹni ó gbèrú tó gbèrú jùlẹ̀ ìdájọ́ rẹ̀ náà ní pé kèfèrí ni wọ̀lẹ̀ káfíru láyò kúbalù mínú amọ̀lòho kèfèrí sí ni ọlọ́run bò ní gbáṣẹ́ rẹ̀ tọ́rọ ànẹ́bí wáyé pé alẹ́ àádù lẹ́dì báyìí wà báyìí tọ̀mọ́n tàrọ́kà ha pàkọ̀dé káfàrà ẹni ọba ṣe gbẹ̀rùn jùlẹ̀ rẹ̀ níbẹ̀ ti di ó ti di kẹfẹ́ rí tó jẹ́ pé gbogbo àwọn ọdẹ́gbọ́n bá máa ń gbàwẹ̀ tí wọ́n kírun káyọ̀tì máa rí fún wọn ẹ̀rì báwọn míì bẹ́ẹ̀ pé kò ní kí látàtàárọ̀ yọ wá ti tètè mọ́sálásí ó ti ká sámú bẹ́ẹ̀ ni ó ti yọ ká ṣùbà tàbí kó ti ká ṣùbà láàárọ̀ yóò kí zúrì yọ ká ṣúrì yóò kí mọ́ góbì òun ni àwọn ànígbà ah, àwọn èèyàn máa pẹ́ fún ó tó dé lónìí wọ́n ti àpẹ́ ọjọ́ ti tó ó yẹ ká ti gbé ohun dúró òun náà tó ìgbèsè ohun tó sì jẹ lójú èsì wáàkì abẹ́lọ́hùn látara àánú rẹ̀ kọ́sàánú ẹnu kọ̀ọ̀kan wa àwẹ̀ náà wá ń bọ̀ wá báyìí ọlọ́dàkùn yóò dé bá wa láyé o yóò dé bá wa láyé yóò dé bá pẹ̀lú àlàáfíà ara àrísìkì tá a fi gbà ọlọ́dàkùn kò fi jìkì wa o má jẹ́ àdàm ká tó rí jẹ o ولسائر المسلمين مفلتا إنه هو الغفور يا فقط